ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه والتابعين لسنته الى يوم الدين وبعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى فإن الله سبحانه وتعالى قد أوصى بتقواه للأولين والآخرين يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله ثم اعلموا عباد الله أن في عمل هذا عام ألف وأربعمائة وأربعين فيقوم يوم عرفة بيوم السبت وقد حصل خلاف بين بعض الناس في صيامه لا سيما ممن يعتقد ويعتمد على كلام بعض العلماء كشيخنا الألباني رحمه الله تعالى رحمة واسعة وغيره وليس عند هؤلاء أي الذين حصل عندهم الخلاف في بعض الناس غير العالمين ليس عندهم أهلية النظر في المسائل علميا في كتب الفقه والحديث ويحرر الأقوال في ذلك فنود في هذه الجمعة أن نقول شيئا بينا ومبينا للمسألة لعل الله سبحانه وتعالى ينفعنا بها ونقول المسألة خلافية بين العلماء خلافا قديما ومداره على حديث صلماء ونقول لأن رسول الله صلى الله عليه وعلى آله وسلم قال نهى فقال لا تصوموا يوم السبت إلا فيما افترض عليكم أو إلا فيما افترض الله عليكم فإن لم يجد أحدكم إلا لحاء حلبة أو عود شجرة فليصنموا أخرجه أحمد وأبو داود والترمذي وابن ماجه والنسائي من طرق عن عن خالد بن معدو عن أبعدان عن عبد الله بن بن عن طلال به فيا عباد الله فحديث عن طلال عن أمه وجاء عن خالد عن عبد الله بن بن عن الطلال عن عيسى رضي الله تعالى عنها وجاء عن خالد عن عبد الله عن أبيه فتجد مما تقدم صوابا واضحا في الحديث من مخرج واحد لهذا حكم عليه جمع كبير من الحديث المتقدمين والمتأخرين بالضعف منهم قال الحافظ الحجر وقد أعد حديث صلاه بالمعارضة المذكورة أعد أيضا بالتراب انتهى كلامه وقال رجاله ثقات إلا أنه مضطرب وقال الإمام الظهري هذا حديث حصري يشير إلى إعلانه وقال الإمام مالك كذب وقال الإمام أحمد كان يحيى بن سعيد يستقيه وقال النسائي هذا حديث مضطرب وقال العلامة ابن النبي رحمه الله تعالى والحقيقة أن من تأمل هذا الحديث وجد أن فيه افتراقا في بلده وفيه لسلوكهم كذلك أو نكارة في متنه انتهى كلامه وقال أبو داود منصور وقال شيخ الإسلام الحديث شاق أو منصور قال الحافظ ابن حجر العسقلاني رحمه الله تعالى في التلخيص ودعا أبو داود أن هذا منصوص ولا يتبين وجه النص فيه قلت يمكن أن يكون الكلام لابن حجر يمكن أن يكون أخذه من قوله من قوله صلى الله عليه وسلم كان يحب موافقة أهل الكتاب في أول الأمر ثم في آخر أمره قال خالفوهم فالنهي عن صوم يوم السبت يوافق آية الأولى وصيامه إياه وصيامه إياه يوافق الحالة الثانية وهذه سورة النسخ والله سبحانه وتعالى أعلم بينما ذهب بعض العلماء إلى تفسيره ونظره العلامة الشيخ الألباني رحمه الله تعالى رحمة واسعة بالإيواء في رقم الحديث 660 ولكن القول بضعفه أقوى لما تقدم قال الحافظ في التلخيص في تلخيص الخبير الجزء الثالث في صفحة الثانية والتسعين قلت ويحتمل أن يكون عند عبد الله عن أبيه وعن أخته وعن أخته بواسطته وهذه طريقة من صحها ورجح عبد الحق الرواية الأولى وتبع في وتبعه في ذلك الدارقطني لكن هذا التدول في أهل الحديث الواحد بالإسناد الواحد مع اتحاد المخرج يوهن راويه وينفذ بقلة ضبطه إلا أن يكون من الحفاظ المؤمنين المعروفين بجمع ترك الحديث فلا يكون ذلك دالا على قلة ضبطه وليس الأمر هنا كذا بل اختلف فيه أيضا على الراوي عند عبد الله بن بكر أيضا وقد يكون الله ọba tí ọpẹ́ tó lórí rẹ̀ ìgbẹ́lọ́wọ́ àti ìbẹ̀rẹ̀ tó máa bá òsì ìgbẹ́lọ́wọ́ nígbà ọ̀gbìn ọmọ tó wọ́n ọ̀pọ̀ àyè ìwà ilẹ̀ àkàlẹ̀ òṣèlú. ọlọ́pàá wa kí àníkà tàwọn alẹ́ rẹ̀ tẹ́wọ́ sábà rẹ̀ tó gbogbo ìgbẹ́lẹ́ náà wọ́n pẹ̀lú dáadáa fún ìgbẹ́lẹ̀ fún akéwì lọ́jọ́ ìyá gbogbo àtàjẹ́ oríṣi ọlọ́wọ́ bá ìpayọ̀ ọlọ́wọ́ bá lọ́wọ́ wa ní ọ̀sán àti ní òru nígbà àti ìgbàgbà wa ó ti jẹ́ pé ìpayọ̀ ọlọ́wọ́ bá ìlà máa lò ní gbogbo ìgbà nítorí pé ìpayọ̀ ọlọ́wọ́ bá òun náà ìpìlẹ̀ tí ọgbọ́n bákan náà àkọsílẹ̀ ọlọ́wọ́ bá lọ́sọ̀tàn tó síwájú nínú àwọn tó kíra àwọn tá a jẹ́ mùsùlùmí òun náà ní káfáyọ̀ òun ọlọ́run ọba tí ọlọ́run gbà jùlọ. gbogbo àtàjẹ́ ó ní ọlọ́run ní ọdún ọtí àwọn nípọ́típọ́ ti níjọ́ àlejò ọ̀gbìn àti ọjọ́ ọ̀pá tó súnmọ́ pẹ̀lú àwọn ọlọ́run ìkọ́kọ́ tí ọjọ́ sábùkù dáná sí ọjọ́ àtìlì wọn pè ní ọjọ́ sátọ̀dé nínú èdè tó ti bá ń lò nínú àwùjọ tí kò gbajúmọ̀. látara wípé wọ́n sí ọjọ́ sátọ̀dé yìí oríṣiríṣi ìyapa

táàbù fẹ́ máa sọ̀rọ̀ nípa ṣẹ́kù ní sábò ní tẹ̀líyà táàbù fẹ́ máa sọ̀rọ̀ nípa ṣẹ́kù wa ní ṣẹ́jọ́ làǹdọ̀lẹ́rì tọ́lọ̀ ọ̀pá ọba àtọ́gbogbo wọn lápapọ̀. wọ́n ní gba ká sọ̀rọ̀ nípa ìmọ̀ ọlọ́ọ̀kí àwọn afáàlì ní ìtajà kọ̀ọ̀bẹ̀ yẹn ṣẹ́kù ọdún tẹ̀líyà àti ṣẹ́kù wa ní ṣẹ́jọ́ ọlọ́ọ̀kí wọn púpọ̀. ṣùgbọ́n wọ́n ní sábà ní ká sọ̀rọ̀ nípa ká ojú bọ kíra ká ṣe ìwádìí ká gbádìí dáadáa àgbà iṣẹ́ ìlànà ìbára yìí kí ọlọ́wọ́ wa tọ́ba jẹ́ pé káwo tí a ní káàsì nàgà tó gbogbo tó ti wà síwájú àti ìdí ń bẹ lásìkò wọ́n ṣe bẹ̀rẹ̀ báyìí wọ́n ti ẹ̀ gan-an pàápàá jùlọ nínú sọ́sẹ̀ àti àlè. tò ilé ń jẹ́ ìjuwọ́jú tẹ́lẹ̀ fún ọlá tó pàtàkì tí ọlọ́run ọba ìdíje bá fi kún olùmọ̀wá ìdí ọlọ́run ọba kọ́ bá kún àti gbogbo àwọn olùmọ̀wá lápapọ̀. wa ń bẹ́sẹ̀ àtúnṣe pé kọ ọ̀rọ̀ tí olùmọ̀wá yìí tó àwọn kan bẹ tó ṣe gbé agbára lé lágbègbè kan dáàbò àwọn agbègbè míì táwọn olùmọ̀mí tó ṣe kí ni o ni wọ́n sọ. eléyìí wá ń dá ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyewuye sílẹ̀ nípa wípé bóòlù àti wá fẹ́ẹ́ ní ọjọ́ sábùkù tó ṣe gbé ń bọ̀ wáyé sátọ̀dẹ̀ tí wọ̀ yìí pẹ̀lú ọjọ́ ọ̀pá àti dáadáa bá dàbáta tí a ti lọ ọ̀pọ̀ sọ́nà àwọn ọmọ àyè tó lọ́tọ̀ sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé nǹkan tó ṣe pé ń bẹ nínú oore ń bẹ nínú kágbáwẹ̀ ní ọjọ́ áwọ̀nà yìí kò lágbára báyìí ló fi wà láti pé kákún wọnú síra lọ kákún wá sí àlàyé fún wa kí ni ọ̀rọ̀ bí sọ lórí ní jẹ́ kí dáadáa oore tó pọ̀ kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ sátọ̀dé àbá nígbà rẹ̀ lẹ́jọ́ sátọ̀dé àdìsí ibẹ̀ lórí rẹ̀ àdìsí yìí ó ti da awuyewuye sílẹ̀ púpọ̀ pẹ̀lú wípé àwọn olùmọ̀ wọ́n yára wọn nílà káyà sí ìmọ̀ lò nínú àgbọ́yé àdìsí náà ìyapa ṣẹ láàrin àwọn tó ti mú wọn jẹ́ olùmọ̀ ní ìyapa tó ti gbẹ tipẹ́tipẹ́ lórí àdìsí àpọ̀mọ́ ọmọ mi pé dájú àdìsí sọ̀rọ̀ àríwá ìwé náà sọ yí pé ẹ gbọ́dọ̀ gbààwẹ̀ ní ọjọ́ sátọ̀dé ìdíje sátidé àyàfi tó bá jẹ́ àwẹ̀ tí wọ́n ti àyàlẹ́ a sì mọ̀ yín bí àwẹ̀ kan òun náà ló fi ẹ̀sìn ọlọ́wọ́ òun náà ló tẹ̀lé wa lórí kékágbà èyí ti àwẹ̀ oṣù rọ̀mọ́rán tó ti kú ọjà lọ. àwẹ̀ àrọ̀fá àwẹ̀ àṣùwọ̀ àti àwẹ̀ àyámu àwọn ọjọ́ tuntun mẹ́ta ọjọ́ kẹtàlá láti lé wa lórí ṣùgbọ́n wà lọ sún náà nígbà Muhammad ọ̀la àìsílẹ̀ sáré tuntun láti tẹ̀wá lórí kúrò lórí gbígbà rẹ̀ náà tó ti sọ àwọn alátótóbi tó rò mọ́ àwọn gbígbà àwọn àwẹ̀ wọ̀nyí. ìdí báyìí òun náà ni awuyewuye ti bẹ́ sílẹ̀ láàrin àwọn olùmọ̀ nípa wípé ààrẹ ọjọ́ àwọn kan ti ní kúrò náà kìí ti ọ̀la yàn àdébìtọ́ lọ́la àyà àti lọ́ba jẹ́ pé ìwé tí mo ti ní ọ̀ràn àyàn lè lórí. kódà ọdún wa lọ yìí pé kódà bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yín ọ̀bá ní kí ọ̀jẹ̀ kọ́fẹ̀ kan lọ sí epo bí wọ́n máa jẹ́ tàbí kọ́ wá epo bí kan kóun mánu ó sì wúlò ó sì sùn ọ̀kùnrin kó ti kí ni o ọgbà rẹ ọjọ́ sátọ̀dé lọ. àdìsí alimami ahmed gbé jáde àbùdá ó gbé jáde ìmáàmù pé mi gbé jáde ewé gbogbo àwọn olùmọ̀yí àwọn afọ́nisúnná nìbẹ̀rẹ̀ mi ni wọ́n gbé jáde àti afọ àwọn onímọ̀sánà tààrọ̀ sí imamu ahmad yọ̀nà ọba kọ́ bàbá fi gbogbo àwọn kan jẹ́ olùmọ̀ wa. wọ́n gbé hadithi jáde láti àwọn ojú ọ̀nà oríṣiríṣi láti pàṣẹ sọ̀rọ̀ látọ̀dọ̀ kọ́ọ̀lì látọ̀dọ̀ mẹ̀ẹ́dẹ́n látọ̀dọ̀ abdullah ọmọdé sábà ní káwọn òbí hadithi kò ti wá lọ́sọ̀dọ̀ àdébọ̀ Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam. àwọn olùkọ́ wa ní pé kí a bá wọ hadithi yẹn wọ́n ní kí àbísọ̀ yìí pé àdìsí gbogbo agbára ní hadithi yẹn òun náà ní pé ìforí gbára wọn ọbẹ̀ nínú hadithi yẹn jẹ́gẹ́ bó jẹ́ pé sáwọn ọwọ́ lọ́sọ̀dọ̀ rẹ̀ nígbà míì bákan náà bó ti wá ní àti ọ̀dọ́ sáwọn èyí

láti ọ̀dọ̀ àjọ̀dá ọmọ bíkì láti ọ̀dọ̀ tọ̀má látọ̀dọ̀ yàwó àìṣà ọ̀dí ọmọ òṣèré ẹ̀dá. bákan náà tó wá láti ọ̀dọ̀ kọ́ọ̀lì látọ̀dọ̀ àbúlá láti ọ̀dọ̀ bàbá rẹ̀. wọ́n ní gbogbo ilé ìta yìí àwọn olùmọ́ni pé ta bá wò ó láti wọn ọ wà nínú tẹ́kẹ́tẹ́kẹ́ ìgbàwá àdéhùn yìí tí ó ti jẹ́ pé ìforí bára wọn yìí wọ́n ní ó ibùjáde kan náà òun náà ní àdéhìí òun náà lórí nítorí ìdílé yìí olóòjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ti gba wájú àtàwọn tí wọ́n tún dé lẹ́yìn wọ́n dájọ́ lórí lílẹ̀ àdéhìí yẹn nínú àwọn tó sọ̀rọ̀ lórí olùmọ̀ wa ní wọ́n sọ pé àdìgbì ní àrùn rárá àdìgbì wọlé tó wá láti ọ̀dọ̀ mọ̀má ìgbé torí wípé ó forí gbára wọn gẹ́gẹ́ bí àtẹ́rí ìforí gbára wọn tó ti kó tó àtiwájú yẹn. bákan náà wọ́n tún sọ wípé tábàwò àdìgbì wọ́n tún kó àbùbà pẹ̀lú bí àdìgbì náà ọ̀tà kó ara wọn. wọ́n wá sọ báyìí pé tó ti bá ti rí ìyẹn ṣẹ́kọ̀ọ́ wa òṣìṣẹ́ àwọn àbá tí wọ́n bá àdìsí náà wá ẹni tí ọkàn balẹ̀ sí òun náà ni wọ́n tí kì í máa ti bí àdìsí yẹn ó kórìí lóra wọn ó sì kórìí bára wọn bí olùmọ̀wá lórí ìṣẹ́jà ìṣẹ̀lẹ̀ ìwà ìmọ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n sọ eré. àdìmọ́mù sórí àwọn sọ pé àdìsí yìí wọ́n ní pẹ̀lú kóun náà ṣe níta wọnú rẹ̀ yẹn ní tọ́ka lórí wípé àdìsí yẹn ó sì lẹ̀ yẹn ni pé ààrẹ ẹ̀dá dára rẹ̀. àdìmọ́mù Malik àwọn sọ pé hadith ni wọ́n ní irọ́ ni pé àdàpà rọ́ ni. bẹ́ẹ̀ ni àdìmá Ahmad àwọn sọ báyìí pé Yahya ọmọ Sa'id ọmọ sọ̀rọ̀ fún hadith yẹn púpọ̀. bẹ́ẹ̀ náà ni àdìmá Nasa'i táwọn pé ìmáàmù Ahmad ní wọ́n sọ́gbà hadith náà wà ní sáré lọ sí àwọn. àdìmá Nasa'i àwọn náà sọ pé hadith yìí wọ́n ní àní òkú yìí kára wọn. olùmọ̀wá jẹ́ ọ̀wá ní wọ́n yóò rí pé dáadáa ń bẹ nínú rẹ̀ ìborí bára wọn nínú tẹ́kẹ́tẹ́kẹ́ ẹ̀gbà wa ìta pé tẹ́kẹ́tẹ́kẹ́ ẹ̀gbà wa ni látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá. bákan náà wọ́n ló tún wá jẹ́ àjòjì púpọ̀ àti wípé àyèmọ́ ń bẹ lára rẹ̀ púpọ̀ tábà tó ní ká wọnú ojúlówó ọ̀rọ̀ gàgà sí ọwọ́ gàgà nínú ọ̀rọ̀ tó bí olùmọ̀wá ṣẹ́kọ̀ọ́ adébọ̀rọ̀ tẹ̀lé wọ́n ti máa ń lẹ́yìn mọ́ ìtọ́lẹ̀ lẹ́yìn. àbúdá àwọn táwọn náà wà lóṣọ́ fẹ́ àdìsí náà wà àwọn tẹ̀ sọ pé mọ̀ tó wọ́n ní àdìsí wọn ti fa ìdájọ́ ẹ̀rẹ́ ìbáṣẹ́kọ̀ ìjà àwọn sọ yìí pé àdìsí àwọn ní àdìsí ṣáàbọ̀n wọ́n ní àdìsí yẹn tó tó ìdí púpọ̀ tàbí ká sọ pé mọ̀ tó pé wọ́n ti fa ìdájọ́ ẹ̀rẹ́ bákan náà àdìsí àwọn ìbùn wọ́n ti àpèmọ́ra ayé jà nídìí yẹn ìdájọ́ rẹ̀ wọ́n ti parẹ́ ṣùgbọ́n wọ́n ti pé àpèmọ́ra yìí kò sí ojúbọ̀nà àlàyé kan tó wá lórí wípé àdìsí yẹn ni wọ́n parẹ́ ṣùgbọ́n o ọrùn kásọ báyìí wípé ẹni yóò tọ́ bá gbá àdìsí yẹn mú tọ́ gbá mú torí bí sọ̀rọ̀ máa rẹ̀ sọ́nà síwájú nígbà tó wọ ìlú Màdínà ọba àwọn dídí ìlú Màdínà ó ọ̀rọ̀ pẹ̀lú wọn tọ́nà ọba ìlú ọlọ́gbọ́n ní kí ìdáyà ìsìlámù ìmọ̀lẹ̀ ìsìlámù kúkú sílẹ̀ ní wọn. àdébí sọ̀rọ̀ láti sọ́nà ọ̀fọ́wọ́ tó lè mú wọn ní ìpele àkọ́kọ́ ìpele àkọ́kọ́ yẹn àdébí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ kò fi ọwọ́ tó lè kò fi mú wọn lásìkò yẹn. wọ́n ní sùgbọ́n tó ti padà yá àdébí sọ̀rọ̀ àwọn àrẹ̀sọ̀nà nígbẹ̀yìn ayé rẹ̀ ó padà kọ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí ibi tí wọ́n yapa àwọn tó torí ilé ìdáwọ̀ ni wọ́n á sọ yìí pé kí pàtó wá nínú àdéhùn bá gbọ́dọ̀ gba rẹ̀ ní ọjọ́ sátọ̀dé o ṣe déédéé ṣe sí alákọ̀ọ́kọ́ nígbà táni sọlá tó ń lẹ́kọ̀ọ́ ẹ̀rù wọn bẹ́ẹ̀ pé kò kọ̀ bá wọn fọ́ tó lé mú àlámà yìí wọn àdébí ní ẹ̀ gbọ́dọ̀ gba rẹ̀ ní ọjọ́ yìí tó ṣùgbọ́n bíbá rẹ̀ táni sọlá náà tó náà padà wá gbà wọ́n ló ṣe déédéé ṣe sí ẹlẹ́ẹ̀kejì nítorí pé gbà yẹn àdébí sọ́lá wa àdébọ́lá ti kọ̀ fún wa láti rí pé akọ́tà àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀búrì àbínàtọ́ látara bẹ́ẹ̀ àwọn mú ọjọ́ ìní ọjọ́ ńlá wọ́n mú ní ọjọ́ pàtàkì tí wọ́n láwọn ń ṣe ìjọsìn nínú rẹ̀ tó sì jẹ́ ọjọ́ ọdún fáwọn ní ọ̀sán ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí túmọ̀ àti jẹ́ ọdún fáwa. tó a jẹ́ ike tá a bá gbáwẹ̀ níjọ́ yẹn ìtumọ̀ rẹ̀ ní bíá ìpín díẹ̀ díẹ̀ bí àwa náà ìlà ti yapa pé àwọn ọgbà bí ọjọ́ ìbò ní pé wọ́n ní ká dáwẹ̀ lọ́jọ́ tó bá jẹ́ ọjọ́ ọdún bí ṣe kò wá Ibn Hajar al-Asqalani rahimahullahu ta'ala báwọn ti ṣe àlàyé rere. àwọn olùwà apáta àwọn olùwà àwọn lọ síbi kí hadithi wọn ló lálàáfíà nínú àwọn tó sì ran ojú ọ̀nà ìṣe nípa wípọ́ lálàáfíà àwọn olùmọ̀wá àgbàtà àti dárúkọ síwájú yẹn àṣẹ mọ̀lẹ́bí báyìí rahimahullahu ta'ala wọ́n sọ nínú ìwà ọ̀lọ́lẹ́yìn tábàrò hadithi nine sixty àbàdínú rẹ̀. ṣùgbọ́n àwọn olùmọ̀ ní pé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó pọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ní táwọn tó lé lórí pé ká sọ pé tọ̀ àyíkú ni àyíkú yẹn á kókó orí lọ́dọ̀ táwọn ó sì lágbára kódà tá àwọn sọ pé tọ̀ àyíkú ni a sì fún ní makọ́ọ̀tì a ní ọ̀nà àbáyọ míì tá a fún lè lò láti kékeré o láti kékeré ká ti gbogbo àwọn àhàdìsì yìí tí ó fi tọ́ra wọn tí ò wọ́n nítorí pé tí a bá wò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ló ti síwájú pẹ̀lú bí ẹgbàá wa náà ti wá àwa náà rí i pé òwò ìgbàlà òun pọ̀ ṣùgbọ́n ló máa wá àyíkáàfin ní ibùdó ajẹ́rẹ́ bá ti sọ wọ́n tún sọ nínú ẹ̀sùn fàmílì wọn ní volume three page ninety eight ìpè wọn náà sọ báyìí pé hadith yẹn ọ̀rọ̀ ìgbọ́jẹ́ ìpè ní ọ̀dọ̀ Abdullah látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ àbúrò rẹ̀ tàbí ẹ̀ka rẹ̀ lóbìnrin bákan náà láti ọ̀dọ̀ àbúrò rẹ̀ yìí kọjá pé ọjà alágàtà nílẹ̀ wọ́n ní sábà wà lójú ojú ọ̀nà yìí láti gbé yẹ òun náà ni àwọn èèyàn sọ pé àdéhùn yẹn lálàáfíà ètò ti pé àfihàn àwọn sọ yìí pé ẹ̀gbà wa alákọ̀ọ́kọ́ yẹn àwọn gbàgbé lọ́dọ̀ táwọn ti lọ́sẹ̀sán púpọ̀ tó ti lálàáfíà lọ́dọ̀ táwọn nínú àwọn tó ti pé ó tún tẹ̀lé wọn lágbègbè yìí òun náà ni ìmáàmù dàrú ní rọ́ṣùmá ọlọ́run dáadáa ṣùgbọ́n wọn ní sábà tí ń bẹ nínú ọ̀ nínú hadithi tó jẹ́ pé hadithi kan náà tuntun yìí náà ni ìfàwọ̀dà tí ń bẹ nínú rẹ̀ pẹ̀lú ìsàfihàn tẹ́kẹ́tẹ́kẹ́ ìgbàwá rẹ̀ á rí i pé lè tọ́jú òtítọ́ òdodo tó wọ́n fẹ́ máa fi wá ike bọ́yá nílẹ̀ náà bẹ lára ẹni tó gba hadithi náà wá tàbí wípé dídé ọ̀rọ̀ mọ́lẹ̀ rẹ̀ ní níhà tàbí ní kíkọ́ kalẹ̀ bí ẹni wípé bọ́yá ó kù ní ẹ̀ka àtòkù àwọn olùmọ̀ọ́sọ wọ́n ní àyè àfi tó bá jẹ́ pé abáwọ̀ àwọn tó gbà wá tó bá jẹ́ nínú àwọn olùmọ̀ àkọ́kọ́ nínú hadith sẹ́yìn hadith wọn pọ̀ táwọn olùmọ̀ sì mọ̀ wọ́n yí pé wọ́n mọ báwo là á ṣe kó gbogbo hadith jọ tó bá ti ẹ̀fẹ́ orí gbára wọn lọ́dọ̀ tiwa táàfì ìlò ní ìlú kan tó ti pé yóò ti rọrùn tí ò ní sí ìforí gbára wọn nínú ẹ̀ wọ́n ní tùmọ̀ tá a bá ní ká wá lójú ìdí láti jọ orí bẹ́ẹ̀ arára mo sì kọ́ mọ́ bí kò sí pé ìyapa ìfẹ́ nínú rẹ̀ pàápàá jùlọ lórí ẹni tó gba ẹ̀ka látọ̀dọ̀ àgbẹ̀dáì ọmọ bíbí bákan náà tàbáníkà wo títí báyìí ni àwọn olùmọ̀ báyìí wọ́n sọ. bákan náà ṣéèkù wa Ibn Hajar ọ̀rọ̀ wọn ti fún lọ. wọ́n ní tabatuwaníkà wò á rí pé ìyapa àwọn olùmọ̀ lórí ilẹ̀ nípa kásáwẹ̀ lọ́jọ́ sátọ̀dẹ̀ yìí ọwá lórí àwọn ìṣesí kan. alákọ̀ọ́kọ́ òun náà ni anáhìó asọ́mi ní mọ́tòlákọ̀ọ́ ká sọ pé èèyàn gbọ́dọ̀ gbàwẹ̀ gẹ́gẹ́ bí àdìsí sọ̀mọ́ yẹn. ẹlẹ́ẹ̀kejì anáyọ̀ àti ìfọ́ ìlú ìfọ́ kíkọ̀ fún yàrá ti dáhùn ẹjọ́ yìí gàgà wọ́n ní bí àtúndì sọ́kọ́dá lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kásọ̀ bí àdìsẹ́ wà á ọkọ̀ láti kí o láti fi kágbá ààrùn yẹn ní pàmílì wọn ni wọlé bọ́ọ̀lù ìjàwá ìjàwá ti sọ ní ìjọ lẹ́gbẹ́ yìí tàbí yìí kí èsì bá fi ń bàbà ọjọ́ sátọ̀dé sáàbí babalá rẹ̀ ó ọ̀rọ̀ ẹ̀sùn ìgbìmọ̀ wọn ní lọ́dọ̀ táwọn òun náà ní ọ̀rọ̀ tó tẹ̀sùn wọn jù lópin ìgbà tí àbá ti babalá ọjọ́ sátọ̀dé yẹn nígbà tí ti kíni o àti gba ààwẹ̀ táyé pé mo ní bá fi babalá rẹ̀ ní ilé ọ̀pá rárá wọn táyé pé àbá ti babalá rẹ̀ wọn ní lọ́dọ̀ táwọn ilé yìí òun náà ní tí ọ̀sẹ̀ fún ọ

tó ń sọ nípa kága àwẹ̀ yìí bá àdìgbà àwẹ̀ yìí gẹ́gẹ́ bí àdìsí àfáwọ̀ àkókò rẹ̀ ọ̀rọ̀ bí ọmọ ọ̀gá rẹ̀ ìlú kí ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ àtẹ̀tù tọ́lọ̀ sánẹ̀tù tọ́lọ̀ sọ pé ẹ má máa gbà lọ́jọ́ júmọ́ àyàfi tẹ́ bàbá àwẹ̀ ní tẹ́lifọ̀kan yọ bàbá àwẹ̀ sáájú rẹ̀ tàbí yọ bàbá àwẹ̀ ní ẹ̀yìn rẹ̀ láti mọ̀ ẹ́ pé tá a bá bá àwẹ̀ sáájú rẹ̀ ọjọ́ kọ̀míìsì nìyẹn tá a bá bá pẹ̀lú ọjọ́ ọdún màtá ti gbà àjẹpé gbígbà rẹ̀ sáfù gẹ́gẹ́ fúnra rẹ̀ ti kí ni kìí ṣe ìwọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àdìsí àkọ́kọ́ tó ṣe kọ́wọ́ táwọn olùmọ̀tò ti tẹ̀lé àdìsí àdìmọ́tò tó kọ́rin àti ìmọ̀tò tó ṣe òní wọ́n gbé àdìsí náà jáde. àti àdìsí ìwọ̀ eléyà tọ́wọ́ àná kò kọ́rin bákan náà ṣé dáadáa ní sọ́sọ́lá ọwọ́lé sọ ìyá yìí ní ọjọ́ kan àdìsí sọ́sọ́lá ọwọ́lé sọ wọn ọwọ́ ajé ọjọ́ júmọ̀ ìyá yìí ti wá ń gbá rẹ̀ níjọ́ náà lọ àdìsí sọ́sọ́lá ìjọ ò ti gbọ́ ọgbà àwẹ̀ lánàá wọ́n ní rárá tó o sì lérò kọ́ gbà àwẹ̀ lọ́la wọ́n ní rárá àyè tó ti lọ sùn. lọ sún ẹnu rẹ ọ̀gbọ̀dọ̀ dágbà àwẹ̀ ọ̀dọ̀ òtúmọ̀ à. ṣùgbọ́n gbọ́dọ̀ sọ̀tọ̀ yí pé tó ọgbà àwẹ̀ lánàá tó ní rárá tó o sì gbà àwẹ̀ lọ́la ó túmọ̀ pé sátọ̀dẹ̀ lọ́jọ́ ọ̀làjọ́ yẹn náà ń kọ́ wọ́n ní kì í ṣe ìwọ ni tọ́ba jẹ́ kó jẹ́ ìwọ àdébí òfin ọ̀la àti sọ́dọ̀ wòlé ìwé ẹ̀sọ́ fún pé òtún gbọ́dọ̀ bá ní ọ̀la rárá lóṣù fún wa. بعد حديث يا وأم سلمة رضي الله تعالى عنها ويقول درجة النبي صلى الله عليه وسلم كان أكثر ما يقوم من الأيام يوم السبت ويوم الأحد هنا النبي صلى الله عليه وسلم قال قال لي ما يقول نيو جو صلى الله عليه وسلم قال لي أحد ويقول وأنا ما صلى الله إنهما يوم يوم عيد للمشركين أجو أدو لجي فأصدقوا جي لبو wà á nà kó ìlú àdúgbò nípa wọn ó sì wá wà nínú ẹ̀mí ìdíbi lọ́kàn tèmi láti kéde ìjàmbá wọn àdìsí àlìmọ́ọ̀mù nàṣáàì wọn fi jáde àtàwọn míì tó ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé wọ́n sọ ṣáká rẹ̀ nínú àwọn tó ti fún ọjọ́ So tó eléyìí wọ́n ti rí làkínà rọ́ọ̀dì ha ìhí làkínà rọ́ọ̀dì ha tó bẹ́ẹ̀ tó ń dára tó jẹ́ pé sọ́tẹ̀sọ̀ jù nínú àdìsí eléyìí òun náà ni pé tọ̀ ẹ̀fà kò àwọn kan sọ pé wọ̀nyí kò ní torí pé wọn tó hali kan bẹ níbẹ̀ ẹni tó ti fi àwọn títí rẹ̀ wọn lọ bẹ nínú rẹ̀ ṣùgbọ́n àwọn àhàdìsì méjì tó tiwá tiwá tiwá tó yẹn àwọn àhàdìsì yẹn ti bẹnu bọ̀kọ́ rẹ̀ àti inú sàhíkù máa mú wa Muslim gẹ́gẹ́ báwo ni wọn nínú àhàdìsì máa sọ wípé àhàdìsì tó bá sì wá nínú sàhíkù méjèèjì á ti síwájú àhàdìsì tó bá wá nínú àwọn súnánì ètò ti gbé ọba wa nínú àwọn súnánì yẹn á ti sínú àwọn bọ̀kọ́ rẹ̀ síwájú lórí rẹ̀ àdìmọ́ àwọn ìjọba sáyìn lọ́wọ́ wọ́n ní ìbẹ̀ níbi lílálàáfíà hadithi wọ́n ní sábà lọ wò ìṣẹ̀dá ni pé lílálàáfíà ẹ̀ sábà lọ wò ó nínú ẹ̀gbà wa Muhammad láti ọ̀dọ̀ látọ̀dọ̀ látọ̀dọ̀ ọmọ ọmọ ọlọ́run wọ́n ní sọ̀tà àwọn olùmọ̀ náà nínú àwọn olùmọ̀ wọ́n gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí ó ń fojú hàn lórí wípé gbígbà rẹ̀ ọjọ́ sábùn nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìdíje ọlá ọ̀tọ̀ ó ní pa ọ̀rọ̀ rẹ̀ tàbí pé ń ṣe ìdájọ́ lórí wípé ká sọ wípé kọ̀tọ́ rárá yẹn wípé kí n sọ̀rọ̀ kàtó ṣe pé á bá bàrà rẹ̀ lórí ọ̀rọ̀ tí ó sọ wípé ó tọ́ nítorí wípé tá a bá ní ká wo àwọn ọ̀rọ̀ tó wá pẹ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tó ṣe pé wọ́n ti sọ nípa àwọn àhàdìsì yẹn ìṣẹ̀lá ìlú ti sọ lòdò wípé àwọn ọ̀rọ̀ náà ti kíni ọ̀rọ̀ náà pọ̀ sí àwọn olùmọ̀ tí wọ́n sọ. àwọn tó ṣe wípé wọ́n jẹ́ àwọn olùmọ̀ táwọn wá sọ pé àwọn kọ̀ láti pé kájá àwẹ̀ yìí gbà àdìsì tiwọn náà wọ́n ní ọlẹ̀ kò lágbára lórí àti tiẹ̀ ní ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà á rí pé àdìsì tiwọn náà ó sì tún ṣe kíni ọ̀rọ̀ ju àwọn tó ṣe pé wọ́n tó pè ní ìwọ̀n kan abiri lọ. tẹ̀lé ìdàkejì wọ́n ní sábà sọ yí pé hadithi sọ̀mọ́ ọba ládàá àti àgbà. ìbájẹ́ pé dáńtà lérò pẹ̀lú hadithi yẹn nípa kíkọ̀ tí wọ́n kọ̀ fún wa òun náà ní wípé gbígba àwẹ̀ ẹjọ́ sáfù yẹn pẹ̀lú àníyàn kíkẹ́ tóbi nítorí táwọn yẹ̀wù ni wọ́n á máa fi ọjọ́ yẹn tóbi gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ fún ọ́sálàyé ike tá a bá ní hadithi ọmọ yẹn ọlọlá àfíà tá a gbàgbọ́ ọlọlá àfíà àjẹpẹ tí hadithi ẹgbẹ́ sọ fún àdìgbé a gbọ́dọ̀ bá wẹ́sà tẹ sáàtì babalá rẹ sáàtì tóbi tá a pàtàkì rẹ nínú àwọn tó ti fún wọn sọ ọ̀rọ̀ yìí òun náà ni àdìgbé máa mú pè níbi. wọn ni wọn máa yẹn náà ìtumọ̀ kíkọ̀ tí wọ́n kọ̀ fún wa níbà yìí òní àyà sọ̀rọ̀ àwòrán tó ti sì torí pé lẹ́yìn àyẹ̀wò lẹ́yìn àgbìmọ́nà torí pé àyẹ̀wò ní ìpè ni wọ́n máa ń gbé fún yòówù wọ́n máa ń gbé tóbi àlìmáàmù ẹ̀wọ́n tó bẹ́ẹ̀ mà wọ́n ti máa fọ mọ́rùn kárẹ̀ wọ́n sọ pé wà á ti wọ ẹnẹ láti àǹtí láti yìí èmi lérò pé tí wọ́n fà á tí wọ́n fi kọ̀ fún apá àgbọ̀dọ̀ bá wọn yẹn ni pé ìdílé yẹ̀wò lò àdìmù torí pé àyẹ̀wò ní máa ń ju ọjọ́ yẹn wọ́n máa ń gbé tóbi wọ́n kọ́ ni dáfọ́tà ti wọ̀ ẹ̀yìn dànù bàjẹ́ lẹ́sìn wọ́n sì mú ọjọ́ ìní ọjọ́ ọdún mà yàtọ̀ sí ọjọ́ àwọn mú ní ọjọ́ ọdún yàtọ̀ sí ọkọ̀ ọjọ́ ọdún máa táwa mọ̀ ní ọjọ́ ọdún. so látara bẹ́ẹ̀ wípé àjẹ́ wípé tó bá rí báyẹn àwa mùsùlùmí lè ṣe kí ni a lè gbà àwẹ̀ yẹn á yà pa wọn nítorí káwọn ti mú lọ́jọ́ ọdún ọjọ́ ọdún àìsí ìgbà àwẹ̀ níbẹ̀ táwa bá ti wá tá a bá gbà àwẹ̀ yẹn àjẹpá àyàpá wa àwa gbà ìdí kì í ti ọjọ́ ọdún lọ́dọ̀ tiwa. bákan náà àdìmọ́ mi lọ ìhàpè ọ̀sọ̀ pé wọ́n kẹ́ wọn lọ́dà gẹ́gẹ́ bí ẹni tó bá lérò sani sọ́nà ń ka lérò pẹ̀lú kíkọ̀ níta yẹn onítàfíìsù hu ìsọ́mi àná ọ̀yẹ́ ti tàbí níta sàlẹ́sà lórí gbígbà àwẹ̀yẹ pẹ̀lú wípé ìpè là ń bàbàrà rẹ̀ lágbègbè mi tọ́ba ti jẹ́ pé pẹ̀lú mi ẹ̀mí ní bàbàrà ti gbégbó mi ni ní bíbá ìbí lòun fi ẹ̀sìn ọlọ́run ìpè ní àgbọ̀dọ̀ bá wọn dán ìlú ìsèkíyàwó àdìhàdìhà ẹ̀yìn ọ̀sẹ̀ mi rọ́ọ̀tì máa ń mọ́ ọ̀sán àdìhà wọn sọ báyìí pé lè á nà ní kẹrọ ọ̀hátà nípa àtẹ̀sùnmáwó ní kíkọ̀ tí ń bẹ nípa akẹ́kọ̀ọ́ ọgbà àwẹ̀ yẹn lè á nà òyọ́ musa nítorí kọ́ jẹ́ ọjọ́ sátọ̀dé àyè tẹ̀sùnmùhù bí àyìnì yìí mọ̀tẹ́nìdà fi hí màbí yàtá àǹgbá ìdìdì wọ́n ní tòmọ̀ ní pé ọ̀ gbọ́dọ̀ dàgbà tọ́wọ́ á ti àdáyẹrí rẹ̀ lẹ́ni tó ń gbára lé wípé ọlá kan ọ̀ níbẹ̀ nínú rẹ̀ wọ́n ní ìdí nìyí tó fi jẹ́ pé àní dàgbà tó bá lọ dé pé àbá ti ní àkólé kan ọ̀dà kan tàbí bàbàrà kan ètò ṣe gbé ọbẹ̀ nínú rẹ̀ tòbí olùmọ̀wá yìí ni wọ́n ti sọ náà olùwàhálà náà lórí eléyìí láàyè kúrú sáàmìlá lèmọ̀ sọ́mọ̀ òmìnira ti yóò mi àwọn bá àwùjọ àtọ̀hán wọ́n ní kí ajẹ́ pé pẹ̀lú bẹ́ẹ̀ á sọ pé kò kíkọ̀ yẹn ò gíga àwẹ̀ yìí torí ìkọ́jú ọjọ́ àrọ̀bá tàbí gíga àwẹ̀ torí gbọ́gbọ́ sí ọjọ́ àṣùwọ̀n táwọn sí ọjọ́ kẹwàá nínú oṣù muharram pé kọ̀ọ̀kọ̀ fún wa láti gbé kí kí á gbà á. pàápàá jùlọ àwọn olùmọ̀ máa ń mú àwọn ìṣesí kan wá fún wa nígbà tí wọ́n sọ̀rọ̀ alimam alimufassir muhammadu bọ́ni muhtar al-Shaykhithi rahimahullahu nígbà tí wọ́n ti àlàyé nípa àwọn ọlá wà fún àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ haramu mọ́tì àti mọ́dàní mọ́sálásí màdínà àti mọ́tà. àwọn èèyàn béèrè yìí sí tí ẹ̀sẹ̀ńsẹ̀ tí wọ́n bá fi kún tí àkàwọ̀ náà pẹ̀lú tí wọ́n máa fa one hundred thousand reward ní ìlú mọ́tà ni. sáàtì máa sọ one thousand ẹ̀sán ní ìlú màdínà fún ẹ̀sẹ̀ńsẹ̀ ọ̀dà ìta rẹ̀ náà ń kọ́ ó ní àwọn tó sọ̀rọ̀ sórí àwọn tó ṣe kí wọ́n túnú títì wọ́n ní tí wọ́n máa gba ẹ̀sán yẹn nínú ọ̀rọ̀ tó wúrí púpọ̀ tí olùmọ̀wá ìtọ́ fi pèsè ní wípé tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹni pé bolo ti kí júmọ̀ àdó ni tàbí bolo ti kí rúurì lónìí wọ́n ní bọ́ọ̀ ni ó tẹ̀lé ní lónìí alihàwọ̀ mọ̀ ìmọ̀dàní mọ̀jẹ̀ mọ́sálásí àtẹ́bí ni mo ti kiri o ni mo ti kiri o tó ti bó ti jẹ́ pé kò sí nínú mọ́sálásí ṣùgbọ́n wọn náà ló ti kiri o ìrùn wọn ló kí yọ sọ pé mọ́sálásí àtẹ́bí ni mo ti kiri o kápẹ́ ti mọ́kà bá ní wọ́n ní yọ sọ pé mọ́sálásí mọ́kà òní mo ti kiri wọ́n ní sọ́ba jẹ́ kó bá ti lè sọ kò sí nǹkan láti hánà hundred thousand ẹ̀sán fún ẹni tó ti kó kírun ní mẹ́ta bẹ́ẹ̀ tàbí láti wá hánà ẹ̀sán fẹ́ tó ti pé ó kírun mọ̀dínà láti gba one thousand ẹ̀sán rẹ̀ báwọn olùmọ̀ wọn ti sọ lélẹ̀ nínú rẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n mú abẹ́lẹ̀ pé tá a bá wá béèrè yìí pé ààwẹ̀ ẹjọ́ wo ni wọ́n gbà náà tí èèyàn bá sọ pé ààwẹ̀ sátọ̀dé ni mò ń gbà á sọ káàwẹ̀ rẹ̀ tẹ̀sẹ̀ o lè nígbà àwẹ̀ ọjọ́ àdúrà o lè nígbà wọ́n ní kò sí kankan tó ti àwẹ̀ rẹ̀ àìsí làwẹ̀ rẹ̀ ti kí ni o òun náà ló lálàáfíà wọ́n ní torí wípé tí àwọn ìṣesí bá ti wá báyìí àwọn àwọn ìjọsìn ní ìtọ́ bá ti ní sábàbù nínú ìṣẹ̀lá yọkù nù rẹ̀ torí pé àròkà sábàbù ni ìdí kan lọ́fàá torí kọjọ́jọ́ àkọ́kà ni àdúrà ìdí kan lọ́fàá torí kọ́kọ́ sọ́jọ́ àdúrà ni ẹ wò lápẹẹrẹ náà tá a bá wọ mọ́sálásí àtẹ̀lákà nẹ́fìlà mi nẹ́fìlà alákà méjì yìí wọ́n jẹ́ ká àti ti mọ́sálásí àwọn àtìkò kan wá ń bẹ tó kẹ̀ sọ́nà sílé wọ̀ pé àgbọ̀dọ̀ dígbìn àgbọ̀dọ̀ kéwù ìyẹn tó jẹ́ nẹ́fìlà pé àgbọ̀dọ̀ dáwò nínú táwọn olùmọ̀sọ ní pé tá a gbogbo ògbà yóò tá a bá ti wọ mọ́sálásí òun náà la láǹfààní láti rí pé ká ṣe kíni o ká ṣe nẹ́fìlà nítorí hadith ti káṣe náfìlà rákà méjì ti mọ́sálásí yẹn ayọ̀ kó nu gbogbo àsìkò tó ti kọ́ ọ̀kọ̀ọ̀kan dàbí ti náfìlà. àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó lọ̀rọ̀ táwọn olùmọ̀ tó sì fi wọn sọ nípa wípé ọtọ́ fún wa fáà nígbà wẹ̀ ṣé fúlàlíbáyì rọ ìmọ̀ wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó wúrí púpọ̀ náà o wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó wúrí púpọ̀ nínú ọ̀rọ̀ tí ṣéèkù sọ tó wúyàn lórí púpọ̀ òun náà ní wípé ààwẹ̀ kíkọ̀ láti gba ààwẹ̀ níjọ́ sábù gbani tọ́lọ̀ sílé wọ̀ yẹn wọ́n ní ṣe lọ́jà gẹ́gẹ́ bí ọjọ́ ọdún gẹ́gẹ́gẹ́gẹ́ fúnra rẹ̀ náà níbi ọjọ́ wa àgbọ̀dọ̀ kíni àgbọ̀dọ̀ gba ààwẹ̀ ọjọ́ abẹ́há wa àgbọ̀dọ̀ gba ààwẹ̀. wọ́n ní sáwọn ẹni sọ sábà ka ìṣẹ̀lẹ̀ kan ọwọ́ àràbọ̀tì lè bọ́ sọ́jọ́ ọdún wa bẹ́ẹ̀ ni áńsì wọn náà lè bọ́ síbẹ̀ ṣùgbọ́n ní ìfẹ́ tó lè bọ́ síbẹ̀. ààwẹ̀ ìlérí tí ẹ̀ bá sọ pé wọ́n lọ tó o bá so orí báyìí fún ìjọ kejì ìjọ tó o bá so orí yẹn màá gbáwẹ̀ fún ọ lọ. ó sì sọ̀rọ̀ ẹ̀ kọjá tó jọ ìyẹn o bá wẹ̀. ọjọ́ ìwà lọ bọ́ sí ọjọ́ fífi ọlọ́run ti ọrẹ ó ṣe oore fún ní ọjọ́ tá a parí rọ̀mọ́dọ́rọ̀ ó sì níjọ́ kejì òun tẹ̀lé ní pẹ̀lú òun tẹ̀lé ní o ni wọ́n bá ẹ̀fún ọlọ́run láti fi dúpẹ́ fún ọlọ́run ọjọ́ kejì wájú ọjọ́ kéde ṣé yọ agbára lọ́jọ́ yẹn wọ́n kò yí ká. tọ́ba lọ jẹ́ pé ọjọ́ kejì tó ní kí ọlọ́run bá torí fún wọn gbàwé wọ́n wá lọ bọ́ sí ọjọ́ ọdún ìkúnra wa ṣé yọ gbàwé wọ́n ní kò yí ká o. ní jẹ́jẹ́ bákan bàkan ni wọ́n ti rí àtọ́jọ́ sátọ̀dé àti ọjọ́ ọdún méjèèjì yẹn náà bá bí òṣètọ́ ká gbàwé ní ọjọ́ ọdún méjèèjì yẹn wọ́n ní bẹ́ẹ̀ náà ni òṣètọ́ láti fi ká ti kí o ká gbàwé ní ọjọ́ sátọ̀dé àìsí àwọn olùmọ̀ akọ́lọ́kọ́ bá kẹ́ gbogbo wọn wọ́n ni wọ́n ṣe ìyànjú wọ́n dà wọ́n fò wọ́n lálà tí wọ́n wà lára wọn nítorí káwọn òfin ìsinmi nínú àdámà yọrọ ẹ̀sìn wákàtí méjì. ṣùgbọ́n bí ìbàyí ká lọ mọ̀ pé kò sí èkú kankan lẹ́nu wá fún sánú àwọn olùmọ̀ wọ́n ni wọ́n ṣe wàhálà púpọ̀ lórí káforí yẹn. àti tún kínní àti tún kejì àwọn olùmọ̀ wa tí wọ́n wá fún wa ni pé báwo la àtẹ torí lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la gbọ́ ẹlòmíràn bá ti sọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ lọ kí ni wọ́n bá káàkiri lẹ́yìn tàbí sẹ́kẹ̀lá ní bá ń sọ báyìí ẹlòmíràn sọ pé àwọn àgbàdì yúnà ni wọ́n sọ yẹn àwọn agbọ́nsẹ̀ lágbárí nìkan àwọn mọ́ta yẹn àwọn olùmọ̀wá ẹ̀ mọ́jà wọlé àgbẹ̀rẹ̀ wọn o wọn ì tẹ̀lé ìlú lọ́dọ̀ wa tí wọ́n bá ṣe wàhálà ìkàlẹ̀ fún wa níbo làwọn ò sì wá máa rí àǹfààní àti máa mú ọ̀tún mú òsì káwọn sì gbìyànjú káwọn bíi dáadáa láti rí àǹfààní lò nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀tún sí káwọn tí wọ́n jẹ́ òun sẹ́rí wà wọ́n sọ̀rọ̀ àyẹ̀ àwẹ̀ yìí ká má fa àgbàtà ara wa lórí rẹ̀ ká má jẹ́ kó rí rẹ̀ ọkọ̀ fún wa. tó lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn tó ti fún wa jẹ́ olùmọ̀ tí wọ́n sọ tí wọ́n gbà lọ́sùn tí wọ́n gbà lórí nípa ọ̀rọ̀ àdìsí yìí tó a máa sọ fún wa wípé kò sábúrú níbi káṣe kí ni o kága àwẹ̀ yìí kò sábúrú níbẹ̀ lópin ìbàtẹ́ pé nígbà dáa kì í ṣe pé òun bá wa láti kí ni o láti fi bàbá rà á lọ́jọ́ sátọ̀dé ẹ̀tọ́ bá jẹ́ pé èròǹgbà rẹ̀ òun náà láti gbàgbà lọ́jọ́ sátọ̀dé níbí báyìí èyí tí ìṣòro tọ́wọ́ àkókò mo bẹ̀ ní báyìí òun náà nìyẹn gbogbo atajẹ́ ó sìn ọlọ́run ìṣe làwọn ọmọ dunnú lórí ó sì mọ owó ní ọmọ ya púpọ̀ lórí ìgbìyànjú dáadáa táwọn tí wọ́n jẹ́ olùmọ́ wa tí wọ́n ti fún wa lórí àwọn irú àwọn àṣàdé torí báyìí nítorí kí dáadáa wọ́n ti bọ́ fún wa àti pé torí kí iṣẹ́ wa kọ́mọ́ fi lè ọ̀rọ̀ méjèèjì tí mo sọ yìí ìtọ́lọ̀ àwọn olùmọ̀dálé lórí nìyẹn o àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀dé wọn sọ pé ká gbà á ní tí wọ́n sọ ní pé wọ́n fẹ́ kíkẹ́ olóore ó ṣe kí ni o ọkọ̀ fún wa ṣẹ́kọ̀ alàlìbáyà àti gbogbo àwọn tó ṣe pé wọ́n tún yàtọ̀ sí wọn táwọn náà wà lórí yín pé àgbọ̀dọ̀ bá wọn ọ̀fẹ́ ká sàtẹ́nu torí pé iṣẹ́ tó fi ẹ̀sìn ọlọ́run bá rán yàn téèyàn bá téèyàn sàtẹ́nu ni á rí pé ẹnì kíní kejì wọn oore ni wọ́n fẹ́ fàlùkù mọ̀ yìí o wọn ò fi fún wa ǹjẹ́ wọ́n ti gbé orí fún wa yìí táwa gangan fúnra ara wa táwa fẹ́ wòye fúnra ara wa ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́ ìsọ yìí lókùn tó ń kálukú ṣe kí ni o tó ń bá káàkiri ọlọ́run là ń bẹ́ẹ̀ ọlọ́run dákun tó ṣe àánú tẹ̀lé àtẹ̀lé kọ̀ọ̀kan wa tó ń kálukú wa táwa wòye wọ̀ táàkù wa á yọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sọ́ba lè ka ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bí ẹ̀ńdẹ̀ táwọn èèyàn sẹ́yìn wọ́n tún sẹ́yìn ọ̀rọ̀ ṣe Sùlẹ̀mánì Amúbíyẹyà áfíìsì ọ̀pọ̀lọpọ̀ kàrẹ́rà wọ́n tẹ́lẹ̀ náà táwọn kí wọ́n gba àwẹ̀ nítorí ẹ̀san òye ti bẹ́ẹ̀ lókè ìgbà tí wọ́n bá ti sọ wípé àrùn ọjọ́ sátọ̀dẹ̀ làwọn fẹ́ ṣe kíni òun náà làwọn fẹ́ gbà. àti pé tó ń kálukú akámọ̀ ìṣe gbígba àwẹ̀ yìí nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìdè fiọ́lá àdìgbè àwọ̀ pàápàá jùlọ tó ṣe wípé àwọn olùmọ̀ ìyapa ń bẹ ní àárín wọn kódà sẹ́kù ibùdó tẹ̀lé wọ́n tún sọ ọ̀rọ̀ kan wípé nínú irú àwọn mọ̀sáàkì báyìí àwọn mọ̀sáàlà àwọn ìwádìí mímọ̀ tó bá tẹ̀lé báyìí wọ́n ní ẹnìkan ò ní sọ bẹ́ẹ̀ nìkan ìgbésẹ̀ lágbájá tẹ̀lé là pé káyọ̀ lọ́wọ́ wọn ní ẹnìkan kan ò ní sọ bẹ́ẹ̀ fún yàn torí pé mọ́sálà tó bá ti jẹ́ mọ́sálà ìlàhíyà dà tó ti jẹ́ pé gbogbo àwọn tó ń yapa nínú ọ̀rọ̀ yìí àwọn olùmọ̀tá àmọ́ wọn pẹ̀lú déédéé àti dáadáa ni kò sí nǹkan tí wọ́n máa gbèrò fún àdìsúnmọ̀ tó lu dáadáa àkórí lọ. tó bá ti tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ kò sí kàtọ́ jáde kúrò ní abẹ́ àwọn ẹ̀rí nínú kílọ̀ ọlọ́ta ni tẹ́lifíṣẹ́ nìkan àní ibù sẹ́ni kejì bá tẹ̀lé iná gbọ́ àní ibù. yìí káwọn àgbọ̀dọ̀ sọ pé ọ̀gbà rẹ̀ tọ̀ àbáwọn alágbájá náà kọ́ sí àwọn ọmọ alágbájá nù. rárá o ẹ̀yìn ìgbà ẹ máa sàtẹ́nu ẹ̀ ń sàtẹ́nu ní mo alágbájá lẹ̀ ń tẹ̀lé rárá o بارك na لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والشفاء الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحان الله gbogbo àtàjọ ń sin ọlọ ẹjẹ ká lọ mọ yìí pé ọdún tí ń kálẹ̀ fún ọmọ báyìí nítorí tí ń pè lọ́dún gẹ́gẹ́ bá ti máa ń sọ́lá ìfún àbí gbogbo àwọn oníjì máa ń pààrà ní ọdọọdún sọ́dọ̀ wa tó sì jẹ́ pé nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba mu ká sí nínú lànà lẹ́yìn sọ̀rọ̀ láti sọ̀rọ̀ sí lọ́ba mu gbogbo wa náà ní sèmà nípa wípé ọ̀rọ̀ ọdún tí ń bọ̀ wá ọdún ẹ̀sìn ìwà rẹ̀ ọdún tó sì tóbi ni ó sì ní múnasábà ó ní ìdí pàtàkì tó fi ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá ti ka ìmọ̀ àlẹ́bí wa ìwà ní màá ní ìlú ṣẹlẹ̀ yóò rí ọ̀pọ̀lọpọ̀ ní ìbá ti wọnú síra ọlọ́run yóò rí bọ́lá ìdí kí láti ọdún ní ọ̀sìn wa tó bá ní àkéèsì tá a gbé oníkàlùkù wa gbogbo àtàjẹ́ mùsùlùmí ìjà fúra wípé gẹ́gẹ́ bá sàlàyé ní ìjẹ̀dọ̀ wípé nínú sẹ́kọ̀ lóore tẹ́ẹ̀dá fún lè ṣe nígbà tá a lágbára sí lọ sí hajj náà báyìí náà tó nu sẹ́kọ̀ lóore tá a lè ṣe tọ́jà púpọ̀ òun ẹ̀ka pàyà pẹ̀lú tọ́lọ̀ ọ̀pá ìdìbò lábàbò láti. àwọn ẹran tọ́jú pàdé mọ́tòlá ní àm sàlàyé ní ìjẹ̀dọ̀ fún wa tá a lè lò láti wípé ìdí láti ṣe ẹran ìjọsìn fún ọlọ́wọ́n àti ọlẹ́ẹ̀ka ẹnu máa wípé gbogbo àtàjẹ́ mùsùlùmí nínú òfin wọ́n fẹ́ pé kọjá pẹ́ni tó ní ẹran fúnra ara rẹ̀ kó mójútó àti ìpa ẹran rẹ̀ fún rẹ̀ ṣùgbọ́n gbà mí àánú a máa tẹlumi ẹlòmí ẹ̀mí rẹ̀ kó ẹ̀mí ẹlòmí rọ̀ púpọ̀ tí wọ́n bá mú ọ̀bẹ kó wọn tí ẹ bá lẹ́ẹ̀ pàṣẹ ẹlòmí òkú lè dúró dẹ àti gbé ọ̀bẹ lé ẹran lọ́rùn gbà ní ẹ̀mí ẹgbẹ́ ọmọ pákéjì gbẹ̀yìn ìyẹn fẹ́ rí ìlú ẹni yẹn gbà yẹn ó lè wá ẹni tó ti gbé yọ ọ̀bà pa ṣùgbọ́n wọ́n fẹ́ kó wà níbẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run ẹran ka tó fún ìdílé kan ìtumọ̀ pé ẹran ka tó fún ìdílé kan kéde nípa jíjẹ o nípa ìtàn lẹ́yìn orí torí bá lè sọ lọ́wọ́ àrẹ sọ́nà nígbà tó pẹran ọ̀pẹran méjì ó ọlọ́run eléyìí mọ̀ ń pa fún rárá ni àti fún gbogbo nù mọ̀lẹ́bí ní ọlọ́run mọ̀ ń pa eléyìí fún rárá ni àti fún gbogbo òru ẹran àdìgbò ládàá yẹn nínú òfin ẹ̀sìn ọlọ́ta bá lágbára ẹ̀jẹ̀ kàṣe ìlànà nẹ́tíwá Muhammad sallallahu alaihi wasallam sọjọ́ sunna mùtábà tá a máa tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ lórí ìta àwọn abẹ́ orí ìta àwọn òròyìn jáde ẹlòmíì ọ̀sọ̀ yìí pé wọ́n ní ọmọ tí ọba ń bẹ láyé tí bàbá rẹ̀ náà ń bẹ láyé kò tí ì sọ fún un láti máa pa ẹran àtikọ́jú pé bàbá rẹ̀ ní ọmọ pẹ̀lú tàbí bàbá rẹ̀ ló láti rẹ̀ ẹran fún un sọ pé lè yí ìṣègbè ṣe nìyàwó ìṣègbè ṣe òun. ọmọ lè ra ẹran tí ọ̀pá lóró ní tiẹ̀ fúnra ara rẹ̀ tọ́jú pé lórúkọ tiẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run kódà ọ̀tá akókò kọjá pé ẹran tí ọ̀rà kọjá pé lórúkọ rẹ̀ nígbà tí bàbá rẹ̀ kò sí yẹn kankan fún bàbá rẹ̀ lórí àìfá nínú òfin ẹ̀sìn akálàṣe ọmọ yìí bá rẹ̀ rìn kọ́ lọ́mọ tó tó mọ́wájú lé bàbá rẹ̀ bẹ́ẹ̀ kódà nígbà tó tún wá lulẹ̀ bàbá rẹ̀ tán nígbà tó tún di ọjọ́ tá a ọlọ́run ilé yìí látọ̀dọ̀ èmi àti gbogbo ọ̀pẹ mọ̀lẹ́bí orúkọ ara ló o ká ó sì fẹ́ràn kalẹ̀ bàbá ẹ̀fọn ṣe bẹ́ẹ̀ bá ti ṣe. ni ṣùgbọ́n tó lọ́ọ́ bá fi kọ́ ọmọ ká láti rà fún bàbá rẹ̀ kódà láti rà ya rẹ̀ láti rà fún ara rẹ̀ ní dáadáa táwọn òbí ṣùgbọ́n tí ọba ti fi kápẹ́ ọ̀kan náà sì tó burú ọmọ gàgà fúnra ara rẹ̀ ló ṣe kí ni o òun ló ní ẹran yẹn tí ó sì pa lórúkọ ara rẹ̀ àti gbogbo ẹ̀sìn tó kọ̀ọ̀kan nínú alẹ́ rẹ̀ ẹ dàpọ̀ àjẹ́ àfúrásì rẹ̀ jẹ́ àfúrásì dáadáa torí pé irú àwọn àtìgbọ́ yìí ṣe kí ni o ń bẹ nínú àwùjọ. bákan náà bá ti máa sàlàyé fún wa ẹran òdìhíà táàbí ìfìyàn sójú rẹ̀ tí ọ yẹ bá ti ṣe gbogbo ìtò àsanwó fún ẹjọ́ ọba àsanwó rẹ̀ tó bá yẹ kí ọba lè bá tọ̀ ẹni tó ṣe yí pé ọba wa kú tàbí ọkú awọ rẹ̀ tàbí ìkàkàgbọ ẹjọ́ tá ti tẹ́ láti tọ́ ni ẹ̀ràn wẹ́wẹ́ irú ẹni bẹ́ẹ̀ náà ti kí ni o èyí tá a ti ní bá polówó rẹ̀ nítorí hadith afa wa àyíká lọ́sọ̀rọ̀ nǹkan láti pé kó sojú òun níbi gbogbo ẹran níbi àwọn ẹran tó kù tó ń gbà ó sọ pé tọ̀ lọ́mọ yìí pé ẹran yìí ẹni tó jẹ́ ẹni tó jẹ́ ni tí ń bọ́ mójútó tó jẹ́ ni tó bọ́ ọ̀pá ẹ̀ tó bọ́ tó bọ́ fún oṣù gbogbo ẹ̀yẹn ọ gbọ́dọ̀ fún ní kankan bẹ ẹ gbọ́dọ̀ táwọ rẹ ẹ gbọ́dọ̀ tá kankan lára rẹ owó ọ̀yà láti kí ni o ò là á fún wọn láwùjọ lẹ Yorùbá kọmẹni ó kún wọn là fà lórí wọn mú ọrùn wọn gbé méjì wọn ní kọ ọrùn àfà lórí ọrùn àfà bẹ lọ́rùn rẹ wọn tún ní ọkàn àfà nílé níbo mi àfà ni wọn lọ fún àfà àti fún lọ ká ọ̀hún ni o èèyàn gbọ́dọ̀ jẹ olóòórùn mẹ́rin wọn bá níbi àfa lè rárá o tọ́ba jẹ́ pé àfa yẹn bá jẹ́ aláìní fún ara rẹ̀ tẹ́ ń torí kọ́ jẹ́ aláìní ìsàbùrù lẹ̀ o ṣùgbọ́n tọ́ba yẹn tẹ́ ń fún ni tẹ́ fún torí kóun lọ́pa tàbí òun lọ́ba yẹn ti wàhálà bí rẹ̀ rárá ẹ̀ gbọ́dọ̀ fi wọ́ọ̀yà ẹ̀ sàn wọ́ọ̀yà rẹ̀ ẹ̀ sàn fún ìgbìgbì bí sẹ́rí islam ṣẹ̀ṣẹ̀ kí ni bó ṣe gbé wá òun náà nílé nínú òfin ẹ̀sìn ọlọ́run a lè pa ẹran á pa ẹran ní ọjọ́ àkọ́kọ́ tá a mọ̀ sí ọjọ́ kẹwàá a lè pẹ́ lọ́jọ́ kọkànlá a lè pẹ́ lọ́jọ́ kejìlá a lè pẹ́ lọ́jọ́ kẹtàlá ọjọ́ mẹ́rin ìṣẹ̀lẹ̀ àti kàlẹ́ fún wa tá a fi pẹ̀lú ọdún ló jẹ́ pé gbogbo àwọn bíi tí sámátíẹ̀sì ti túnlẹ̀ ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin ọjọ́ ọdún ni wọ́n fi gbòlùdé àwọn ọjọ́ ìdàlẹ́ lára láǹfààní tó bá jẹ́ pé abẹ́ pẹ̀rẹ̀ ọjọ́ tó dáa jù olùkọ́jọ́ ọjọ́ àkọ́kọ́ ni táwọn ti ọjọ́ kẹwàá ọ̀wá lè bá lọ́jọ́ kẹwàá ọláǹfààní ọjọ́ kọkànlá kó oríjọ́ ìjọ́ o oríjọ́ ìjọ́ kẹtàlá ọláǹfààní ẹni òfin ìsìn ọlọ́run bákan náà ẹ wá wò fáwọn yẹn ti pẹ ẹran tọkọ débi kí ẹran yìí tá a bá kàmá yóò kalẹ̀ yìí sí tó burúkọ ọlọ́ọ̀rẹ́ ẹ̀jẹ̀ lára ìgbà tí ó ti kiri o yóò fi fún àwọn nínú àwọn ọjọ́ mẹ́ta tó ṣe o tó kù ṣùgbọ́n jù ẹlẹ́sìn wa gbogbo tọ́ba jẹ́ aṣọ ẹyọkan náà lónìí tọ́ba ti gbadẹ́ tọ́ fẹ́ sùn ọ̀pọ̀ ó kún dáadáa ọ̀nà sátẹ́gùn ó tó di pé àtúbọ̀tò ó ti gbá ẹ̀rì ó gbèlè tí ọ̀nà àbẹ́fọ́ wa aṣọ bí ọmọ akátẹ̀lẹ́ ọlẹ́yìn o aṣọ tó náà àbẹ́fọ́ wa aṣọ tó gbádùn èyí tó jẹ́ ìpínlẹ̀ àkójí gẹ́gẹ́ bá a ti máa ń sọ tó ọ̀bá lówó la sọ awọ sọtọ dà awọ obìnrin ẹ̀dá kan ẹ̀dá sọ̀rọ̀ fún àwọn ìjà sọra aṣọ obìnrin kò nínú ọ̀gbọ́dọ̀ mọ́ fún wọn lára tọ́ba wọṣọ yóò tún méjì bá wẹ̀ lé ọ̀gbìn òní lọ́lọ́fíńdà a sì nígbà tó pé ìrún obìnrin tí ó là láàfíà aṣọ tí ó wọ̀ ọ́ balẹ̀ ni yọ kẹlẹ̀ tán ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ lónìí ẹ̀ ń bá ọmọ wa dé múra ọmọ tí ń kọ́ sí ẹ sílọ̀ ọmọ tí ń kọ́ sí ẹ yá ìjẹta kan ọmọ tí ń kọ́ sí gbogbo aṣọ yúnífọ́ọ̀mù wọn pé pípé pípa ìnáwó yóò ti gbé lọ mọ́tàlá sí i lẹ́yìn àdìgbì obìnrin tó bá kìí bàlágà irun rẹ̀ ọ̀làlàfẹ́ pẹ̀lú xìmá aṣọ tó gbé wọ̀ látòkè kalẹ̀ náà ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀run táwọn ti fi sọ̀rọ̀ ẹ jáde torí tọ́lọ́ àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò tún wá múlẹ̀ hànà yóò tún mú wá sí rìn ẹ dákẹ́ má jà síbẹ̀ sí mùsọ̀lá ní gbogbo àwọn àyíwá bí òṣèlú ẹ̀ka bìnrin àgbọ̀dọ̀ máa fi ara wa ẹ̀ wá wá àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń ṣe ti ń yapa sí òfin ẹ̀sìn ọlọ́run ìwọ obìnrin náà lọ sọ ìgbé ìgbéjú lọ òun fẹ́ fẹ́jú omi fún ìgbé ìgbéjú rẹ ọba ti sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ wọn ni ká gún ọ̀nù o yàtọ̀ sí èsì ń bẹ ní ìyá tí ń bẹ fọ láti amadu ọba tó bá wọn tún wá ní àtún ọ̀nà àwọn tí wọ́n jẹ́ onítọ̀jú ojú wọn lójú rẹ òní pẹ́ pété kan wọn lójú yẹn òní kò ní kalẹ́ pẹ̀lú rẹ ẹ dákun ẹjẹ àwọn táàbì àwọn ọ̀rọ̀ wa gbogbo àwọn obìnrin tó ṣe pé àwọn ọ̀sẹ̀ kan tó lè máa fún kó lórí èèyàn òun náà lọ̀pọ̀lọpọ̀ ń lò tí ó máa ń pariwo yé orí yóò orí ìtàwó ìtẹ́gátàwó ìyá wọn táà ń dè o gbogbo àwọn obìnrin tó ṣe pé àlọ́ jẹ́ wà lùkì sórí tàbí fọ́ ọmọ lóbìnrin ìjà sọ̀ra wọn lè fi àdínkù kan ni ọwọ́ lọ sí ẹrù àmì tì ó gbé sórí òjijì ọjọ́ kan àti díẹ̀ ni wọ́n fi bá ṣerun ẹjẹ́ àtọ́wọ́ gbogbo àwọn ṣe kú anabi sọ̀rọ̀ wọn àtọ̀lọ̀ ọ̀sẹ̀ ilé ń tọ́ tọ́lọ ọ̀bẹ̀ pé kí wọ́n dé fóun ọ̀sẹ̀ ilé ń tó sí. abẹ́dẹ́ gbogbo ọtọ jẹ́ yájọ́sì àjọ ẹgbẹ́ yájọ́sì àjọ ẹgbẹ́ yájọ́sì ní tẹ́tò ṣe ọ̀ọ́yà ọmọ tẹ́tò ṣe ń bọ́ ọmọ ìgbà nǹkan mí mọ́ níwájú ọlọ́run ọba tí ọlá ìgbà jùlọ. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n gbé àtìrí ògbó kẹ̀sì ọlọ́run tí wọ́n dé àwọn bí mi ìṣépè fún wọn ìgbé ó lè já wọn. àwọn ẹlòmíì tí wọ́n ti ẹ̀yẹ́ pé ibi tí ọ̀pá ti rí tẹ́tẹ́ àyọ́mọ̀ àwọn àwọn aláìwọ̀n rí tẹ́tẹ́ Ah, àwọn àfáàfá ìyàwó nígbà tó bìnrin wo ṣe kí o ó fi nǹkan fún àwọn ìyàwó wa náà lọ sọ́dọ̀ wọn náà. ẹ dákun torí tọ́lọ́ àárọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ìyá àwọn kéékèèké ẹ lọ sórí wọn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ mọ̀ yìí pé ní òfin ẹ̀sìn ọlọ́run èèwọ̀ lọ́jẹ́ láti máa gbẹrun fọ́ ọmọ kékeré náà tẹ́lẹ̀ lóbìnrin kábí wá pẹ́ ìpàdébò torí pé ìwọ̀n ọ̀sán lọ́jẹ́ fóbìnrin nígbà tẹ́ ẹ̀ mójútó nu àwọn ọmọ yín ọwọ́ àti pé ọjọ́ ọdún dé wọ́n á lọ gbá mi gòlè lórí wọ́n gbá mi gòlè ọmọ lórí ọmọ sí wọ́n lọ́mọ ọgọ́sọ̀ ìwọ ìyá lọ ọgọ́sọ̀ ìwọ lójú sọ̀tọ́nù pépé tó àbá mọ̀ ọ̀sọ́ ọmọ rẹ ni wọ́n yẹ kó mójú tó wọn ọmọ rẹ ni gbogbo ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ mi máa ṣe sọ fún wa gbogbo ilé ẹ̀kọ́ tó bá ti lọ́mọ rẹ tó bá ti ní kò lè gbé irun títì kò lè gbé wá ẹ̀mọ́ ọmọ yìí kò fẹ́ wọ́n ti gba ìyá ìjẹ́ náà. ẹ wàá sọ fún wọn ní pé ẹni tó ṣe kóun náà gbé irun títì tó gbé sórí gbọ́dọ̀ ẹ̀kọ́ fún wọn ní káàní ẹni tó èdè pẹ́tẹ́ pé dáadáa. wọ́n ti lẹ́yìn ọ̀sán rẹ̀ ẹjọ́ tí ọba ti kọ́kọ́ gbé ọmọ báyìí irun ìyẹn kọ́kọ́ kọ́ kàn ẹ bẹ̀rẹ̀ ní pé kí bò ní dàda ti torí ìjẹ tọ́mọ tẹ òtórí. òfin tó ní kí ọmọ ìlú dàda kò ní inú ilé ẹ̀kọ́ ọkọ̀ ọmọ tèmi náà kọ́ ló kó bẹ̀ ilé ẹ̀kọ́ ìjọba ilé ẹ̀kọ́ àpapọ̀ kò sí tọ́fẹ́ mi yọ ọmọ mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yìí mùsùlùmí ẹlẹ́ púpọ̀ ẹ̀ẹ́ ta ló jẹ́ wọ́n mọ́nu ó tún wá fi tó ilé ẹ̀kọ́ àdáni ẹ̀nà pàwọn gbogbo.

Only in the name of Jesus I pray. So ni tó ní ibú ti bọ́ báyìí. Wàláhi làbí nìkan ti fi ọkọ̀ pọ̀. Wàláhi ẹja káyọ̀ ọlọ́run o. Ẹja káyọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá. Òdodo òfin ẹ̀sìn ọlọ́run á sọ fún wa yìí. Gbogbo àwọn tá a jẹ́ wakọ̀ wakọ̀ ẹja kan já sí pẹ̀lẹ́ bá pẹ̀lú àwọn èèyàn. Káàrin lọ sínú sọ́ńdà lọ dáa lù. Ṣùgbọ́n ká pé ìdíwọ́ kan bá ń bẹ bóyá bí ifá ti gbẹ́ tàbí bẹ́ẹ̀ kò tó ń rọ̀ lágbègbè tá a wà àti pé àwọn èèyàn pé àwọn mùsùlùmí wo ni sáwọn olùfẹ́ tí ó lò ti padà fún ni wọ́n wọ́n ọ̀yàn àwọn olùmọ̀ nítorí àpò ọkọ̀ sọ́nà tó pé àwọn ọ̀nà ọ̀sán náà náà gómìnà ni àwọn mùsùlùmí ṣé wọ́n sì lọ lọ́sìn gbogbo wọn ni wọ́n fi rí ọlá igbe ọlá bẹ́ẹ̀mẹ́sì àmọ́ tí ìbá ti bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ ni wọ́n fẹ́ kó fi ní lọ sí mùsọ̀nà láti farabalẹ̀ láti láti gbọ́ ìdájẹ́kọ̀ọ́ àìsí ìfẹ́ràn ṣáájú òun lẹ́yìn òun láti kí ni o ò là pẹ̀rẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ràn ṣáájú òun tó bá níbi kó tètè lọ́ọ́ pàdé tí ọ̀pẹ ìpípa míì tó kọ́ pẹ̀rẹ́ fún àwọn ará ilé rẹ̀ lásán tí wọ́n jẹ́ pé òbí jẹran kò ṣe é àwọn ọ̀rọ̀ gbogbo wa ẹjẹ́ àjẹ kàmú yẹn pé kàti halal kàmú halal ẹ má jẹ́ àjẹjẹ kú jẹ méjì ọ̀pọ̀lọpọ̀ ojú lalákan ti ń sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ láwọn ti ní ìsìn èyí sojú kankan níbi sọ́dọ̀ ọlọ́run tó ẹ jẹ́ kó kálukú wa ká máa wò ó sàkátà láta ní àìfurasí àwọn ẹran wa ẹlòmíì wò pé ẹran yìí wọ́n bá kọ̀ lálẹ́ wọ́n lọ. kí ló wá fẹ́ lọ fìyẹn sí ní ìsìn fún kì í ṣe lọ́ọ̀sì ní ọ̀pẹ nìkan lẹ́kùn inú tiẹ̀ bàjẹ́ wọn á lọ lẹ́yìn tí ẹ̀yẹ́ mọ̀ ní tó ló sáré lọ. èèyàn rẹ̀ ìwọ́n bá tún mú ọ rẹ̀ ìyé ẹran ọ̀padà sọ́dọ̀ rẹ̀ ó sátáyì òtún wá ọkùnrin àdúgbò ẹ̀jẹ̀ àsọ̀rọ̀ ẹ̀ mójútó àwọn ẹran yín wọ́n tọ́ sọ pé ọlọ́run ní sọ ọlọ́run ní sọ tó gbogbo tẹ sọ́kọ̀ nìyẹn tó ẹran rẹ̀ má fi fọwọ́ ní ìtumọ̀ ni o ní wọ́n bá ń ja ní wọ́n bá wọnú lé wọ́n bá wá mú un tó gbogbo jẹ́jà bí máa ń sọ nǹkan tí yóò ṣe òkò ti fi tó ẹran rẹ̀ tó ọlọ́run bẹ̀rẹ̀ sàdá òkú wọn. àmọ́ ọ̀nà wa sọ tàbí ọkọ̀ ó ti ó ti mójú Allah subhanahu wa ta'ala ìwọ̀nba àsìkò tọ́dún náà tó tó fi bá wa sọ̀rọ̀ dàpọ̀ mọ́jà sí inú sàárè mọ́jà sí lọ́gbẹ́ wọn mọ́jà sí nínú gbèkùn ọlọ́run àlàáfíà ara tá a fi dé ìpayàwó ọlọ́run tá a fi dé arúgbó tá a fi dé ìrójúra yìí tá a fi dé ọlọ́dà kò sí wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀kan wa orílẹ̀-èdè nàìjíríà àbíbẹ̀wò ọlọ́run pàtùkù àti wọ́n gbé súnà nílé orílẹ̀-èdè náà lọ́dà panìkù wọ́n sòrò gbogbo àwọn tó ń gbé àwọn èèyàn pa lọ́dà panìkù wọ́n sòrò àwọn tó ń gbé àwọn èèyàn pamọ́ wọ́n ti gbowó lọ́dà panìkù wọ́n sòrò gbogbo ẹni tí jẹ lọ́nà halali ni wọ́n lọ́dà panìkù halali wọn wọn lẹ̀ lórí dáadáa bẹ́ẹ̀ gbogbo ẹtí jẹ lọ́nà haram ọlọ́dà pàǹkà haram kù lọ́wọ́ wọn halali tó lórí ju haram lọ́dà pàǹkà pàrọ̀ fún wọn gbogbo àti wọn gbádùn ọlọ́dà pàǹkà fún wọn lálàáfíà gbogbo àti wọn gbádùn ọlọ́dà pàǹkà fún wọn lálàáfíà gbogbo àti wọn gbádùn ìwọ lọ́dà pàǹkà fún wọn lálàáfíà àwọn tí wọ́n darí wá sí ọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ ọlọ́dà pàǹkà fún wọn máa ṣe àánú rẹ̀ fún ọlọ́dà pàǹkà fún wọn lọ́kàn ọlọ́dà pàǹkà ìpayà wọn ọlọ́dà pàǹkà sọ sínú ọkàn wọn ọlọ́wọ́ mọ́tì kó lórí wọn darí wa ọlọ́wọ́ wọn darí wa ọlọ́dà pàǹkà mọ́tì kó lórí wọn darí القيامة ọlọ́dà kò sí nínú àtẹ̀kọ́ káwa ọlá agbára wọlé ọlọ́gbọ̀ rẹ̀ ìbáda lọ. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إلى صلاتكم رحمة